ó ń rọ gbogbo àgbáyé kọ́bá mi wẹ́ ẹni tó pọ̀ ọmọ mi kọ́bá mi wẹ́ ẹni tó pọ̀ ọmọ mi jáde. ní second of June, the Wednesday mo kúrò lé ní nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ lẹ́sìn náà ló ti géètì fún mi ló bá mi ti géètì mo dẹ̀ dúrà jáde nígbà tí màá dẹ̀ ṣe dé ní ìrọ̀lẹ́ tá a ṣe máa wọlé òkú blessing ló bá nínú sí ti mú wọ́n so ọwọ́ ẹ̀ sẹ́yìn wọ́n so ọwọ́ ẹ̀ sẹ́yìn ó dẹ̀ dàbí gọ́ọ̀nù a dẹ̀ rí ẹ̀jẹ̀ nílẹ̀ lẹ́ẹ̀ náà àtàrà òkú wọ́n fìwé pélébé sí láyà wọ́n sọ pé àwọn ò dáríjì láti University of Ilorin wọ́n kọ wọ́n sọ pé unforgiveness from University of Ilorin wọ́n kọ sí ìwé yẹn wọ́n dẹ̀ fi id card ẹ̀ náà lọ. mo pe mo lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá láti lọ mú ọlọ́pàá kankan wá wò àwọn ọlọ́pàá dẹ̀ wà àwọn àníkà pé ambulance wọ́n ṣe wá ìbá pé ní ìbẹ̀rẹ̀ sí mọ́túárì. Blessing jẹ́ ọmọ tí kò lágbàdà ó jẹ́ ọmọ tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ ó jẹ́ ọmọ tó fẹ́ràn láti máa kàwé ẹ̀ ó jẹ́ ọmọ tó fẹ́ràn ọmọdé kò ná àwọn ọmọ mi rí o kò síṣẹ́ tẹ fún Blessing tí ó ṣe ọlọ́pàá ṣe dáadáa wọ́n respond dáadáa ọtí màbá wò ló ní ọlọ́pàá respond dáadáa de àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ university of Ìlọrin ẹjọ́ ní gbìyànjú kan táwọn náà. alẹ́ ẹjọ́ yẹn bó ṣe ti ṣẹlẹ̀ ó dà pé bóyá dean student affairs wọn náà wá wọ́n dẹ̀ mú wọ́n wá id card ẹ̀ wọ́n rí i pé ọmọ ilé ẹ̀kọ́ àwọn náà ni. ilé ẹ̀kọ́ jẹ́ ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè tó pé a kò fi àyè gba ìwàkiwà àìdá láàrin àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn òṣìṣẹ́ tàbí àwọn tó bá ń wá kíkò tó wá àwọn visitors tó ń wọnú ọgbà yìí a kò fi àyè gba ìwàkiwà láàrin wọn so because of this a ní cooperation pẹ̀lú àwọn all the security agencies àwọn ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ CID àwọn DSS so a fi ń dá àwọn èèyàn wa lójú pé lágbára ọlọ́run a mọ̀ pé àwọn agbófinró wọn wọn ka ojú òṣùwọ̀n láti make sure pé wọ́n wọ́n wá fìlú di kókó nǹkan tó ṣẹlẹ̀ yìí so àwa yunifásitì àwọn management wa náà àti fi dá lójú pé gbogbo operation tí wọ́n bá tí bá require a máa láti rí i pé wọ́n mú àwọn tó ṣe àwọn oníṣẹ́ ibi tó ṣe irú kan báyìí láti fi pé wọ́n fojú wọn hàn fara lé.